látàrí bó ṣe jẹ́ wípé àwọn ọba ilẹ̀ yorùbá wọ́n ti ń gbé ẹ̀sìn sórí tí ọ̀pọ̀ wọn àtọ̀ ń sọ pé àwọn fàyè àwọn fún jésù àwọn kò lè ṣe ìbọ̀rìṣà mọ́ tí ọ̀pọ̀ wọn náà tún sọ pé mùsùlùmí òdodo làwọn èèwọ̀ ni àwọn gbọ́dọ̀ bọ̀rìṣà mọ́ èyí tó fi jẹ́ pé gbogbo àwọn ìṣẹ̀ṣe ìtí ẹ̀sìn ìbílẹ̀ ní àwọn ilẹ̀ yorùbá kọ̀ọ̀kan àwọn ọba ti ń fọgbọ́n parẹ́ kábíyèsí olùlàmọkùn ìlú yàkóyó tó wà nítòsí ìlú mòròyìn lọ́nà iléfẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba meshak oyewọlé oyèdìran ó mà ti sọ̀rọ̀ lórí àwọn àṣà tó ń gbilẹ̀ nílẹ̀ yorùbá yìí tí kábíyèsí sì jẹ́ kó dímọ̀ pé kìrìsìtẹ́nì tó fàyè fún jésù tó ti gba jésù lòun náà o ṣùgbọ́n ọba kọba tí ò bá ti lè ṣe ìṣẹ̀ṣe kó má ṣe dábàá pé òun yóò jọba ọba tí ò bá sì ti lè fẹ́ àyè gba àwọn oníṣẹ̀ṣe tó ń takò wọ́n ó ní kó gbé bíbélì àti kùránì ẹ̀ sílẹ̀ kó gba ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí lọ kó forí ìtẹ́lẹ̀ fún àwọn oníṣẹ̀ṣe nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn olùlàmọ̀kùn ìyún kábíyèsí ìlú yàkóyó ó jẹ́ kó di mímọ̀ o ipò jẹ́ nǹkan àbànújẹ́ báyìí pé ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òun táwọn ìjọ jẹ́ christian ni wọ́n sọ pé àwọn ti fàyè àwọn fún jésù tó wáá di pé wọn fàyè gba ìṣẹ̀ṣe mọ́ tó jẹ́ pé gbogbo ọdún ìṣẹ̀ṣe ni wọ́n ń fàtẹ́lẹ́ǹdè ní ìlú wọn ó ní bá ṣe ń wò náà òun yìí òun ti fàyè òun fún jésù òun sì gba jésù gidigidi kódà ó ní pẹ̀lú bóun ṣe jọba tó nu ṣọ́ọ̀ṣì òun sì máa ń tẹ dùrù èyàn pé òun lòun tẹ àwọn nǹkan orin nínú ṣọ́ọ̀ṣì ká lè mọ̀ pé òun ti fàyè òun fún Jésù gidigidi òun sì jẹ́ kìrìsìtẹ́nì ṣùgbọ́n ó ní ṣé bíbélì náà fi yan òun àtàwọn ọba yòókù sórí àlééfà ni oníṣègbè ifá ló yàn wọn ó ní ó dẹ̀ di dandan láti jẹ́ kí gbogbo àwọn tó ń jọba ilẹ̀ Yorùbá mọ̀ pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló ní ipò ọba o ẹni tí ò sì ti lè ṣàtìlẹ́yìn fún wọn kò gbọ́dọ̀ dé ipò náà ó ní bàbá tiẹ̀ wá rí ẹni tó fayé ẹ̀ fún jésù tàbí mùsùlùmí òdodo tó jọba tí ò bá fẹ́ ṣèṣẹ̀ ṣe ó ní tó yẹ kó máa ṣe ni pé ó yẹ kó fààyè gbà wọ́n kó sì tún máa ṣàtìlẹ́yìn fún wọn bí ò bá tiẹ̀ lè bá wọn tẹ̀lé wọn débi tí wọ́n ti ń bọ òòṣà wọn ṣùgbọ́n yẹ kó máa fún wọn lówó ọba mẹ́ṣà kò yẹ wọlé òye dìran ni ní tòun ní ìlú yàkóyó wọ́n mọ̀ pé kìrìsìtẹ́nì lòun ó ní ṣùgbọ́n bí ọdún ìṣẹ̀ṣe bá dé táwọn oníṣẹ̀ṣe bá wá bóun wọ́n mọ̀ pé òun ò ní tẹ̀lé wọn dé ojúbọ tó ti ń bòòṣà ṣùgbọ́n òun yóò ṣàdúrà fún wọn òun yóò sì tún gbé owó sílẹ̀ pé kí wọ́n lọ́ọ́ fi ṣe ètò wọn nítorí pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn ló ní ipò ọba táwọn ìjókòó sí ó wá gbàgbọ́ ọba alẹ́ yorùbá nímọ̀ràn pé èyíkéyìí tó bá mọ̀ pé jésù jésù ìlànà fẹ́ máa pariwo tàbí pé ẹ̀sìn sáà ló máa gbèrú sórí òun kò ní náà ní àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ó lóun gbàrú ọba bẹ́ẹ̀ nímọ̀ràn láti fi ipò ọba sílẹ̀ nítorí pé ifá ìlú yan ọba àti pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn náà gbàgbọ́ nínú olódùmarè oníbi yẹn ò bá gbàdúrà òòṣà òkè náà ń dárúkọ èyí sí pé ọlọ́run làwọn náà ń pè é tó sì tún ní Ifá òjíṣẹ́ Ọlọ́run ìní òun náà ṣe. thank you